mo lẹ́nu bí àgé ẹsẹ̀ mi gùn bí ràgó gbogbo ọmọ tẹ́yìn ń pè níyàwó yín mo ṣì máa dé tó bá ló mọ̀ mí èmi popular jingo ìgò dúdú lójú chin lọ́rùn bíi ti bingo wọ́n fẹ́ wọn face informant mi success story náà máa máa gbọ́ wọn lérí format mi àṣọmú yẹn bá di vlog mo máa tẹ ojú ẹ ọkọ ìyàwó tó bá ṣe bí tọ́gìlámídìí àjẹjú ẹ fìyàwó ẹ pa mọ́ má jẹ́ kí n ṣàkíyèsí bad boy tó fi sún àkàgbàyàwó kábíyèsí ẹ bá mi wọ́n àlàó pé kó yẹ forí mi takati làmì bíbá tó tó ta lẹ́nu màtàkà màláti. ọkọ ní ṣe bá tó ẹ sọ pé bá a jó máa ní ọkọ̀ lulẹ̀ lẹ́yìn Dámídì á tiẹ̀ gbọ́ ti bàálù ìwọ tó jẹ́ pẹ̀lú ìní wọn forí rẹ sọ àti wá dọ̀bálẹ̀ fún ọkọ ìlú ó ti á ní ọ́la. ẹ wo bí baba baba baba this is this is bàdó bàdó ló ń sọ̀rọ̀ yìí bàdó kò kí n dọ̀bálẹ̀ ó máa ń shake ni abana ń shake bàdó. ṣẹ́gun sáà bàdó. bàbá ṣe bàdó. bàdó. bàdó. bàdó. lámìdé lámìdé apc ẹkùnrin pt òkúta ní pc bámidélà ní ìdí bàbá rẹ pc sọ̀rọ̀ kúrò lórí ti ìjọba ní pc. wake up in the morning i got wake up in the morning i broke some glasses my friend ẹni dúró ẹni gbà ẹni tó bá sápò òun ló máa ṣe kíni ló máa rà tán ẹ fi yẹn sílẹ̀ èmi rọ ọmọlú kò ọmọ ológun sọlá olúkọ abẹlẹjà ọmọ mẹmú mẹmú lè ó máa bá tó sọ kí olówó lọ sọ kí ọlá ẹgbẹ́ sí ọ̀gá yìí ẹgbẹ́ sí ọ̀gá yìí bàbá òsà nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ̀mọ̀kan tí ẹ sọ àgbàlagbà ní àwọn náà dẹ̀ lágbà ń lé at the end of the day ọ̀rọ̀ tí ẹ ṣe tẹ́ sọ yẹn a máa ṣe kíni a máa tẹ̀lé ó dà ọkọ ìlú ó kí yín òfin rẹ̀ ọkọ ìlú wàá nù. lẹ ní sọ fọ ah, everybody say Badoo everybody say Badoo um, lẹ́lẹ́kan sí i mo kí olórí ìlú yìí tó ń jẹ́ ọkọ ìlú baálẹ̀ ó yá àwọn tèmi ṣe kí ni wọ́n tún baálẹ̀ ẹni tí ò bá fara balẹ̀ ló máa ṣe kí ni fún competition wa tó ń bọ̀ lọ́nà mo máa ní ìdè ọ̀kan lásán tí mo máa fún ní one million naira. kí ló ṣe yín kí ló ah, ṣe yín náà wọ́n béèrè ọ̀ka lọ́wọ́ yín ẹni ṣèbí ló wà kí ló ṣe yín ṣe fẹ́ lọ́ọ́ máa lè bẹ́ẹ̀ ni ah, àwọn ilé ilébè wa kí ló ṣe yín náà. fún musical video mi tó ń bọ̀ lọ́nà mo máa ní ìdè èèyàn márùn-ún tí mo máa kó lọ sí Amẹ́ríkà yẹn ní Èbúté Mẹ́ta there is a place called èbúté mẹ́ta lamẹ́ríkà èbúté ẹ ọmọ àwọn wọtán fún débẹ̀ ní amẹ́ríkà lọ́dọ̀ wa nǹkan tí mo ń tọ́ àti sọ ni wípé gbogbo apátápátá náà la mọ̀ bó ṣe ń lọ ẹni tó bá ti lè mú o tó bá ti lè gbé ta bá lè gbé oríyìn fún yẹn nínú ìdíje tó ń bọ̀ lọ́nà yìí oh, ẹnìyẹn náà máa bá wa ṣe kí ni <laughs> bẹ́ẹ̀ dẹ̀ ṣe mọ̀ pé mi ọlámídé bàtò bàtò mi ò ti ṣe kí ni mi ò ti kí lẹ́ sọ sà. ẹ máa gbọ́ ṣe bí mẹ́ta ló kù tẹ́lẹ̀ n bò ló di márùn. mẹ́ta ni mo kù tẹ́lẹ̀ àmọ́ bí mo ṣe wọ ìlú tí mo rí pé àlùbáríkà wà nílùú kí ló korúkọ. pàtàkì pàtàkì pàtàkì ìlú yìí mo rí pé ẹ ń ṣe olórí wọn dáadáa ń bì báyìí ó wá hùn mo ṣe rí àwọn ọmọbìnrin táwọn ọmọkùnrin dó lọ́tọ̀ọ̀tọ̀ mo rí pé oh, ìṣekúṣe òsì láàrin wọn oh, wọ́n ti sọ di márùn. ọ̀ọ́yẹ̀ ẹ̀ẹ́dẹ̀ mọ̀ wípé Ọlámídé Bàdó ti ṣe kíni àti ìníyàwó nílé àkàn ni mí yẹn mo ṣe wò wí pé yẹ kí n fara mọ́ àwọn nǹkan tí ó wà mí báyìí ẹni tí mo bá dẹ̀ ti fún ní lollipop mi òun ló máa ṣe kí ni ló máa lálálá pa mi nígbà gbogbo ló máa ṣe pọ́pì pọ́. oh everyone say bado bado everybody say bado bado ọkùnrin à ń lọ nìyẹn o ta mo lè fún bíbá yìí náà kí ni ẹ̀yin ẹ̀ ń lo close up kí ló ṣe yín yín ló dúdú bí eyín kí wọ́n yìí. kí ẹ fọnú ni ta ló tún kún bẹ́ẹ̀ yẹn o ìwọ gbàǹtì ẹ̀ alábàárí ká ló ṣe bàtò bàtò bàtò èèyàn márùn tí ó mú ilé kan náà ló tó ẹnu máa ń lè ní ìyá rẹ fún bẹ́ẹ̀ náà ẹbí wọn lọ́sẹ̀ wọn káàkiri ní ìlú àti ìlú náà. olè ń bí àké ẹsẹ̀ mi kú gbéra kú. ìfúnjẹ́ dàrá lọ́kọ̀ bàbá wọn dási. ọmọ dúró yìí mo ṣì máa. sáwọn náà làjú mọ́ lọ́kọ̀. kí tiẹ̀ kí tiẹ̀. ó dé kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ní lẹ́jà.